الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة العفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهر فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا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 وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمينا لو نشاء لقلنا مثل هذا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم إلى صيام إناري وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمينا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين وإذا تتلى عليهم آياتنا أمريكا كايا نيوا جنبكوا بنا إنما هو قالوا قد سمينا لكن كان راهو لو نشاء لقلنا مثل هذا اذا ني انسي يري ان كريم من ورا نور بابا نن هرو كان ان هرس ان رب ما نكنا ما نسو ما نجاسان ان هذا الا اساطير الاولين اكي تطني ايه يعني ني ononto muri akaya ni an kenara boka

ìtọ́pá ní ẹ̀yẹ yọ̀n àbí kó ma ọ̀bọ̀ ń tó mọ̀rí yìí àbí kó ma ọ̀nùwọ̀tọ̀ dàákà hóun bọ̀ wọn ni kó mú rí ọ̀ká àsàkà فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجهدون فإنهم لا يكذبونك أمريك أنك كنت أمريه لك كافرين أنك كنت أمريه لك ɛyɛ dɛ yɛ kɔni rɛ ɛyɛ zɔbi tontabu mɛ ɛnɛ nima na ayi si ko bi di yan ɔwɔ bɔ na ayi si fa yɛ tɛ kɔsi tɛ ana sɔrɔ ka ɛnɛ ni ni tɛ yiri hu kerekere na bɛtɛ ma kan ayi a nyɛ mɛsɛ ne nyɛ tɛ yiri hu ɔlɔ ne yɛ na kosa ayi tɛ ɔwɔ dɔn ka ye sɛ ina hɔn la ka dibu na kan ɛwɔ n ɛyɛ bɛ wɛ na ko yire tse. ولكن الظالمين بآيات الله يجهدون آية نومري أنا توتو أنا نزك نداري من أنا إنه نومري أي إبري كراكم أنا يعني أنا يعني كنا كوزي أي كون تومري ومتشي بلازم أكيد نومري ركاسة كاي وقال الذين كفروا إن هذا إلا إفكن افتراه وآنه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبا فيتملى عليه بكرة وأصيلا وقال الذين كفروا أمريك إنما مكاوى أنا كاي أنتم أمريكي إن هذا إلا إفك افتراه

ni dari ti kuntu muri ani dan wata ya kami ni dakuon ani bra kawes ka wa wa awure di do do kali jonu buyo bo ya ire ko bi ire hono ore do sha jesu ka ni sama ire hono ore ba sha slatu to muri ni la ilaha illallah anani bra ka ta kuma no anani bra kátó ẹ̀fẹ̀fẹ̀ tìǹà mẹ́rin ya kẹ̀mìrì àkàrẹ́ ìrì tẹ́nàkẹ́nàkẹ́ ní ìbúrò tẹ́ iná ni ìnira yìí ní tìǹà ọ̀rìn ní ilé ẹ̀ anákàkẹ́ bákẹ́ ìjọ ẹ̀fúnjọ́jọ́ yìí kiri náà ẹni na awɔ da awanyɛtɛ ìdí ɛkɔ onyiri yɛ náà fa náà fa ani bɛ dɛ wɔn daa kuwa ni ka heki isoniri yi ɔ ɔ kaki isoniri yi anaare ani biro reeru ubi ehu ɛfɛ politikali ɛn akisɛ isi hu ɛtɔ wɔn iri ana ɔmɛ iri ana aka polu tajin ani bɛrɛ bama yi bɛ titinan ani bɛrɛ bama bɛ titinan. ẹ̀yìn bẹ́ẹ̀ náà ọ̀dẹ̀ mẹ́ni jẹ́ òdèsí tí ó dòmìnirẹ̀ ẹ̀wà ọ̀ wá ìgbò hake bẹ̀rẹ̀ ọmọ ọ̀rẹ́bà káàwọ̀ ọmọmọ̀nirẹ̀ wà lọ́tí ọ̀n tó mọ̀rí nìyí ó mọ̀rí ẹ̀mẹ̀mẹ̀ ó yẹn pa àsúnmọ̀ ń bá ayọ̀ rẹ̀ ìdákùnmọ̀ ní tẹ́lẹ̀ bẹ̀ ọwọ́ jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ ọwọ́ nìyí. lẹ́nu náà káyọ̀ ń tó mọ̀ rí nìkan yìí wọ̀kánú asáfíìrù làwọ̀lìnà asáfíìrù làwọ̀lìnà kìtàtàbà fayẹ̀tùm lálẹ́ bukura táwọn wá sílẹ̀. omori kẹ́ nana kaka yìí asáfíìrù làwọ̀lìn ìtọ́pẹ́ ni ẹ̀yẹ nìní ìtọ́pẹ́ nìní ìrẹ́yẹ nìní nìyà ọ̀nà ń tó mọ̀ àká yìí ìkìtàtàbà ha ọmọ kàkyẹrẹ yọ ni ìkìtàtàbà ha.

ọ̀nà wọ́n tọ́ yàrá kẹrẹ̀ dọ́yìn ní mọ̀jísà ni dọ́yìn ní tọmọ́tọ́ pàlẹ̀ máa bẹ́ o ọ̀yà ni yàrá ká bọ́yàrá kẹrẹ̀ ni ó yẹ kiri ọ̀nà ọ̀yà dìbò náà bọ́ọ̀nù wọ́n tọ́ yàrá kẹrẹ̀ bọ́yàrá ká ilẹ̀ ọ̀nà ọ̀yà dìbò náà ọ̀yàrá ká ọ̀yàrá kẹrẹ̀ bẹ́ẹ̀ máa ní kíkà hàn àǹtọ́mù náà àkọ́mù náà nínú ìfikẹ́ nìkan ẹ̀ náà ọ̀nà bíi ọ̀nà bọ̀bọ̀ nìyí anu bɔbɔ koko nini abi kɔma nu bɔbɔ wa kinu bɛ nɔŋa bi tɔpɔ nɔ hɔrɛ da kyerɛ yɛ dɔba tora jɛn jɛsa dɔba akó yi rɛ so dɔba yɛ afɛ ti bɛrɛ ne kare lɛ mɔtò ntomori ni di alustaago mɔrɔji daasi oyɛtɛn kɛnɛ yɛ ko ntomo sallasalam omi yɔɔbi ɛ e, mani yɛ sɔn kɔɔyara kyerɛ ɔyara ka ibi kankura yɛ na ne ka obi ɛnɛsi dɔba hɔrɛ yɛrɛ na. de na yɔsi ma la kasa dɔya ɛnyi sɔsɔ para do wọ́n bọ̀ ɔnɔ ɔmɔri ne ku ehirikye ɛnyi sɛbo kɔɔsa and iri ne mu abiri ɛnɛ ɛne mu akeka mu anabiro ne akeka rɛ na ɛri anabozi alhari ɔna akiri ne na anim unama na nika ye ne ehyirɛ ɛnɛ rɛ bɛ ne di yɛ ne aya ah, kunyizo ni yadini huna abu jahali al-nadhir ana wadi al-harib oni akainan ka ono mulili choye tainri an kai wa minan nas man yashri lahu al-hadith liyudilla an sabilillahi bighayri ilmi wa yattakhidha huwa umri ka nyinaza man yashri lahu al-hadith odene man yashri lawal hadith ne kaka ahe nya ahe ahere ya ahe ire ya ahe izo ono bi music ono bari gedin liudilla liudilla an sabilillah obi ono sigwe la hu nozo mori be ghairi ilmin jozi aye ise titi ijo ni nuwo mori ore ta ho iri menwuri ono na ma go oye ọrùn ẹni títẹ̀ yọ̀n wọ̀nyẹ̀ tẹ̀síbẹ̀ àkọlùwà dɔɔza dɔɔza jozi sia musulmatu ntɔ mu ni dɔɔza jozi sia a female musician ɔja ɔja ha ɔrɔma ɔnyɛnɛ ɛnɛ kakɔri ha ɔvin ɛnu ma bɔ ɔrɔrɔ nana bɔ ɔja ha na musicians ɛnɛ nyɛnɛ ɔri ha ɛsɛ ɛdi ɛnyozi dɔɔbozi ana di musician ɛnu ma bɔ. ọrịa ogozi dọkụ ya dị ama ọdọkọ n'ụwa remusician inu kọle ọrụ hin n'azụ na-ememe eme ene marigede slọtụ na mmadụ ọrụ ihe na-enye ne ebe aka ya kena ɛna nyima dɛ na ɛgya hɛ ba ekusa dɛ na ɛnyɛ zɛ dɛ na ɛnyɛ sasɔ nn wowɔ bɔ ɔnɔ anadɛm abɛbɛ ha de dɔhi efima musician no ɔnyɛ nana ama hɛ dɔhi ɔn abikɔri hɛ ɔbi dɔhi ɔ kɔya ɔba ɔsi tɔpa ni yɛ yɛ nini ɔsi gya hɛ yɛ ndɔ ɔnyɛ zɛ yɛ ndɔ ɔsi ma hɛ yɛ dɛ ekinu kɔrɔ na ọbọnọ ọyịsị kwala hụrụ ozi ọyịwo ntu omori hire oge eti dị ọkene umetụrụ me ọna nabai muhammad sallallahu alaihi wasallam ọna ọsị ya ate dọmụ wazin dọhịa zabi n'ozi omori hin kebiri ebe agwọ dị ehere dị eje eji ọda ijo ntu ọma na meta ọma kwete kweta dana na alhari ya ate ilu ntu ntumuri ọrịa ya ate ịsọ dɔka ɛwuna la wabɛ nini kɛmɛ yara peter huni muhammad lɔtun tomori ni dɔka nɛɛbɛ kɔni ɔna peter huni muhammad ìdẹ̀rẹ̀ dẹ̀ wà gùpé náà pẹ̀tà ayọ̀ wa ìdí ọ̀nà àtàkà dɔka ɛyẹ tɔpɔ mo hin ehu anan ajindiyɔla ɔsɔni muntaaj johut ɛtahayi. ino ikoda ireche ọrọ ikwu otu ụzọ ọrọ ikwu ọha n'ala ọrọ ikwu ọha n'ala and ini ini sharia ọbẹ ni hadisi ntọ masallasalam ntọ mu yọka ye la yahillu bay ulmuganniyat wala shira'uhunna wala tijaratu fihinna wala athmanuhunna wa fihinna nazalat hadhihi al-aya ntọ mu sallallahu alaihi wasallam ọka ẹbi sẹbọrọ ọdẹ haram ọdẹ ọdẹ halal haram ha dini kai bayul mughanniyat ka ena any female musicians ena nye na na aja ha na ama ha ana akori heaven ka hewa onto muri ka eboro kanawa eboro ahewa eboro alas wala tijarat fihinna da asuwa sogu eboro wala afmanuhunna ekena arawa to ha imire ne ne kolorio eboro haram ha dini

dɔɔba agyahe dɔɔ nyɛ sɛ ɛbaka musulɔti ntɔ mori na ɛnyɛ nɛ anaara maa ɔba agyahe de ehusa tɔɔ da onye bɛ baka ntɔ mori ke haram hɔ ahasan ni rewaya sa ntɔ mori ka ayakozuwe ya hɛ haram hɔ bi. ihe iyahe haram hobin ama se zukai kenya na kaka na akwasa hen ha how eh, institutions a wey kai any department of music ni esiem ni akoya ni department of music e akwasa ha ama eja he de husato smart onto mori ni du waka ni si onto kare imire na dee ajahe dee anyeze dee gusa toiwa bọ́sùmọ̀n kẹta òzòzò tó mú yíyá ní kàrẹ́ ìnira èkè ìnira èkè kẹtọ́ ìwú haramu kawasi hàn rẹ̀ haramu kawari kẹhàn rẹ̀ haramu ọ̀nà akọ̀kyẹrẹ kẹhàn tẹtẹ ha ahin ha sọ̀rọ̀ yẹ ọkọ̀kyẹrẹ ọ̀nà

wọ́n mọ yíyí wọ́n rà fún ẹ̀hẹ́ mẹ́tọ́ wọn ọ̀họ́dún wọ́n náà rà wọ́n ní ẹ̀ ẹ́ súná ó káwọn mẹ́ wọ́n rà fún ẹ̀hẹ́ mẹ́tọ́ wọn ìdí òtú káwọn ẹ̀ sá àbàmà ó kọ sọ́ọ̀n ó kọ sọ́ọ̀n ẹ̀wọ́ yẹn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ àjẹ́ nọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ láti ohun tó mọ̀ nínú na amẹ́sàn ètò ẹ̀hún wọ́n mẹ́ hẹ́ẹ̀bẹ̀ ní kúhúrà wọ́ ẹ̀rọ ní ọmọ hàn náà na kàlẹ́bárì kò eh, eh, hu iná àdó rẹ̀ ẹ̀ mẹ́mẹ́ mẹ́fà wọ̀ rẹ̀ ẹ̀ bọ̀ ni ẹni nyere ma ga na sódù mẹ́ náà dáhẹ́ amin amin ani kafiri makani ni ani me da ponto mori ebe me ka e onere eze zo ama ene dotizo iso ba ba an ava ma wa kata we hu eh abisa kokwe ruka oni se nezo me de du hi obo da se wa me doyo ona do e kwara mbe ya uwa mo abu jahal water

abuja lori te poro dɔja hɔn nyɛ dɔ so kɔ ɔho ina hɔn adjɔ no so kɔ ɔho dɔ ɛwɔ so kɔ ɔho kɛnɛ dɔlɔ se hava ne ara ipɔ na ɔho rɛ bɛ kɛ ne edu nture ni nire yan esɔ baava ne eyan dɔka ye e, bani mudulijin inni akhafu safihakum suraqata mastagwin suraqata mustagwin linasiri muhammadin. عليكم به ألا يفرق جمعكم فيصبح شتى بعد إز وسودد بني مدلج أوني أني مدلج أوني أني مدلج إبن إبن يرى هيفون إني أخاف سفيهكم أنو إهمي يوني نو إنو نراوني نانكويتا مريان أنو راوني نانكويتا مريان أنو إهمي يوني سراقة أمر أنما أما بسراقا مستغو لنصر محمد أنا كا أوريفو أزويفو أجا أمامي إنو إبو أنابا محمد أبو إنس كون أبو أبو نصلاة ينتو مريني تنيا صلاة نومين أباك أكا أمترنا بفضل الله والحمد لله اللهم اجعله صيبا مباركا آمين omuri ọmọ orí alibarika yẹn omuri ọmọ orí alibarika yẹn ama atoko bi nyɔnyɛrɛ omuri ɔbara alaafi atinɔkyɛwa yẹn amen amen. amen. amen. amen. عليكم به الله يفرق جمعكم فيصبح شتى بعد عز وسودد عليكم به أسدوانا نني أسكوتو نني أسكوها نني الله يفرق جمعكم أبي سابو إذا بنا إنك كما نني أصوى gara. Slot your tomorrow. obi sábà ẹ̀fà bẹ́ anáyìn náà kẹ́kẹ́ náà ni ni gara fayos bí wùsẹ̀ da izin wọ̀ sùdẹ́dì dẹ́ ẹ̀fà bọ́ náà dọ́kúkú dọ́kú da izin wọ̀ sùdẹ́dì ọ̀fà bẹ́rẹ̀ mi kaka ọrụkata ọ̀rùn dị bèbè ni. ọrụkata ẹ̀rùn dị bèbè ni ni Ee, lọ́dọ̀ bẹ̀ orí únẹ̀ bà ní ni dọ̀ọ́fọ́ ma ni masalati ntɔ wɔn ni idama isoraka gohia soraka gohia daa kaya ne kaye abaa haka min wallahi law kunta shahidan abaa haka min والله لو كنت شاهدا لأمر جوادي إذ تسوق قوائم أجبت ولم تشك أجبت ولم تشكك بأن محمدا رسول وبرهان فمن ذا يقاوم عليك فكف القوم عنه فإنني أقال لنا يوما ستبد مآلم بأمر بأمر تؤد النصر بأمر تؤد النصر فيه فإنهم وإن جميع الناس ترا سالم أباك من wallahi la kunta shahidan suraka na rago hiyanin maslatin tomarin ne suraka agohi yabu jahali doka ba haka min ene hiyo adana ono yen ini islam a hiyo adana yen ma hiyo adana ono yen wallahi la kunta shahidan ono sho muri tirenu were le amri jawabi ita sokwa kawaimu weru mantan o meme nwete ajibta arihi ne yoya ne yon walam tashkik bi anna muhammadin bi anna muhammadan waya no kwa waya no kwa makanya odu ajore ka kai annabi muhammad sallallahu alaihi wasallam rasulun wa burhanun faman dha yuqawimu yuqawimu waya no ajore ka konto muri yodin waya no kwa ajore ka kai ivenu ovi yoni konto bi hun muri him enade anavo gerebo enade anazugeraho nakaya bujali kebujali yabono kayaka ewanazuwa ewanazuwa chire nyinire yano ewakagawa idiri ojare nkawa kikotu ano wahala kene wanen ko onere kuma ave enete vati no yo onoro no nan do mani za benni do do do za benni ni gwete do za benni ni taketan de enyi so okuru me aka wo do yo dai ke hani suraka ona se abonon an asani da ka bi ya tanyi yehuna bokai bẹ́ẹ̀ni ni yẹ́kẹ́ni dẹ́ ya kẹrẹ́ oyin sì dùn tó mórí ibi bá sọ́dọ̀yọ̀ ìnana wà bàrà tẹ́ bàrà kí iná tí mẹ́ta ankiri mi náà dèrò ọ̀nà náà ẹnna fífi alhari atabu jahali àti alwali ẹnna fífi mọ̀kìrà. ɛnu bɔta dɛ mu ihe yi yɛ wani nika yi asanya ne bua muhammad rɔtɔ asanya ne ne ba atere dɛ ɛrɛ yɛ ka yɛ bala ama yɛrɛ osi tu soso ni ne yan dɛ na yɛ dɛ dɛ na yɛ bɔ kiri yan dɛ yɛ ama ama kejì ẹni dẹ nígbà yẹn ọsọ mi nínú ọsọ yẹ kọ náà wẹ ọsọ mi kọ ọsọ yẹ kọ náà wẹ jẹ ẹni dẹ bá wúlò yẹn ẹ bá wúlò yẹn bẹ kẹlẹ kó ká yẹn ká ẹ nà ẹ̀kọ́rẹ́ wà jásẹ́ ní pọ́ọ̀bọ̀ ọmọ ẹ̀rù dẹ̀rẹ̀ yà slọ́tì ohun tó mú rí nù dẹ̀ náà wọ́ ẹ̀rẹ̀ ẹ̀dẹ́ ìyàwó kọ̀ọ̀án ẹ̀rẹ̀ ìhúnubó tó mú rí nù dáa ń wọ́ ẹ̀hún dáa bẹ̀rẹ̀ ìhìmẹ̀ yìí wá nítorí káyé alùwọ̀lì náà wọ́n fi mi wa innahu yuhaqqimu ma tahtahu ire yo bi nra ka abiri amabo bo ma na gara kana kozi ba nya ho kana kozi enyi siri bi biri ome ama ya bo ya bo odo ya bo ya bo enei do spot on to mori ni iya mo ne kare ono na tinya salatu na men ori ono ala ori ono ala ala tawe wen shahadan ni tiɲɛ sɔlɔ tun ye n tomori omori ɔmɔ ori ha yan ba ye ni omori ɔmɔ ori ha yan ba ye ni èyí ni alɔli nana wɔ ni mo geera ɔno maa ni kare ɔbi jɛ ni ɛni pe koran ire yɛ ɔbi ni ana yɛ ana yɛ kɛ bɛ ba bere anabɔ kɛnyi yɛ anabɔ yɛ kɛ bɛ ba no bɛ da pe ɛnanabɔ bɛ da pe ọ̀kàrẹ́ ọ̀sánàsì ìdí ẹ̀tẹ́ kàvàmẹ́ ọkọ̀ máa ní kàndé àdọ̀ ẹ̀họ́n ọ̀wọ́bẹ̀rẹ̀ iná dára tẹ iná tẹ mẹ́ka alùwàlì ìdáná wọ́n sì mọ̀ gíra yá alùwàlì ìdáná wọ́n sì mọ̀ gíra lórí tẹ pọ́n lọ́ka sèhìrì ni yóò àkàkọ́sọ́nà bí wọ́n pa agoka nsɛ maa mi mɛrɛtɛ dɔwɔ kara kɛnɛ da ase bɛla yi ɛ wɔ pɔwɔ nɔ ɛsɛ wɔ pɔ awɔ nɔ amaa ni kaake wɔ pa ɔba lɛ lɔtɔn tó mo di nini nyɛ silɛtɔ nɔ mi ana nɛmɛ kɔ ha nɔ tó mo di yi sallallahu alayhi wa sallam di anagye na wɔ fi alhari dɔma ni kɔ ha no ntɔ mori tɔn atabu jahali anaba mɛ kɔ mori ɔkae ni ayɔ nɔna ni kaye wa idha tutla alayhim ayatuna qalu qad samina law nasha'u laqulna mithla hadha in hadha illa asatirul awwalin وإذا الله Karịa no na ini ko ka kal qur'an be yeye nene odon to moriza on la biri mire odigo diwono ka don to sallallahu alaihi wasallam do kayo e ko nyaran kai e. oh we kare mehe nyairuwa ire o mori anato abeha o no ìrí yóò mọ̀ níhì amẹ́mọ̀hìnà àbẹ́ pìtì ọ̀nà àkànà ẹ̀rẹ̀ wọn wọ̀tọ̀ ọ̀yọ̀ ẹ̀rẹ̀ ni ìtọ́pọ́nùmọ̀ kókó náà النبي أنا وذي هارم دون هارم دوكا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء دون هارم دوكا ومري أين إذا إذا إلي أنا مدين قرآن ما ديك إذا إذا إذا كواسطة محمد بطوبي أيه ọdí jésù nǹkan wínílẹ̀tẹ̀ kwan kwan ni orí ìrẹ̀tẹ̀ náà ní sáma ìrẹ̀tẹ̀ kàkó sórí ìkọ wọn so fa'amtir matara akwahon ọkọ̀ sórí ìrẹ̀tẹ̀ kwan so wọn ní sáma وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا هجارة من السماء أو ائتنا بعذاب عليم أمريكا إني جنان نكاكي إن كان هذا هو الحق من عندك أعيب إذا إذا القرآن نجي هو نبي ومريهم أن ربي سكرآن ناكا تيكي وإسي تو محمد أوتون آه أوفو تمنى نبعد لكي فأمتر علينا هجارة من السماء أو إتنا بعذاب عليم زوري لتكوين هون سما إذا ظنوا

إذا ركعت ضمري دوكاكاي وقالوا ربنا أجل لنا قطنا قبل يوم الحساب أمريك إننا كاكي ربنا أمريك أجل لنا قطنا قبل يوم الحساب juntu so ya owe anaba gori ni ninu ya ere juntu so ni do fitu ku idane bu eni je so na so nto wori do mori do kai سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع سأل سائل بعذاب واقع ọmọdé kọ̀dọ̀ lè wù sí rẹ̀ òun sí ní púyà ẹnìyẹ tí ẹ̀fẹ́ ìkáàkiri nẹ́lẹ̀ ìkàkà ẹ̀yà mọ́bù bá bá rẹ̀ ọmọdé àmọ́bà sáyà rẹ̀ bí tó mọ̀rí yìí bí i akọ̀ mẹ́zẹ̀ ikọ̀ yìí náà sàmà sáyà lòun bí adábẹ̀ wà pẹ́ للكافرين ليس له دافع دو مريد من بهي وين صنعنا إجا ما نبكى أصلاة ينتو مريم أولي أما أيرا توا وقتن وين يوم وذن وقتن نكاني صلى إلينا لنكاني banase ruka enyuma na ni bidisi tinya nke na e yake ze yon enne tinya nke sasa uba wa were ke e ba na ko muri ugwe te o na na sasa nto muri and you jozi ayamuko ọ̀rẹ́ sọ kàtẹ́m jozi ayamuko ọ̀rẹ́ ẹrẹ́ sọ ka ẹni ní iye inẹ́kùrà ẹni ní iye inẹ́kùrà bẹ́ẹ̀ni bàbá rẹ̀ tẹ́kùrà bẹ́ẹ̀

láti ohun tó mú rí mi ẹni sọ́tùl àmàm ọmọdéka aláhùn alámù haifu ẹ̀jẹ̀ alú rìsàdọ̀tà ọmọdéka náà yẹ fẹ́ lọ́nà sọ́pá náà nà fún ọmọdé ọ̀yẹ́ ẹ̀nà ọ̀nyìn iná lọ ọ̀dín rẹ̀ omori ka ịwa e ka ọmụba asị ka ayọ na omori ka e kọ nye ya ha

sɛ wɔsi yɛ ɔdini sɛ ɔnna yi ìrẹ ahọtọ ɔnà àbá ahorobo àwọn nìka yi sɔsɔ màá sɔsɔ mɔsɔ màá sɔsɔ mɔsɔ nù ìsọ mo di àkàrà ɛnà wọn spɔtì ọ̀ntọ́ mo rí mi. Ah, mọ awo yɛ rabi allah anu iná sábà ntọ́ mo rí ayọ̀ ọ̀yìn náà máa kyẹ̀rẹ̀ wáyé yìí ntọ́ mo rí mi. èyí tí wọ́n bá kẹ́ àkàkọ́ ntọ́ mo rí ayọ̀ ara kyẹ̀rẹ̀ ama otu ọma nchie tọyọ dọka ẹnana ebiri ọkyeresa dẹ ẹkyerẹ ẹnana ya kyeresa umar ẹnana ya kyeresa muawiya ẹnana ya kyeresa ẹhyẹ e ọkyerẹ ife nini kyerẹ dẹ ẹwẹrẹ ma kaa yọ ntomori yi ẹna mẹ kyerẹ alaba mẹbi ndo ntomori dọ kọnfam nka ava mẹbi. muawiya rọdiyallahu ọnọ kaa yọ ọnọ ọnọ nyere ahorọ ti sábà. bí ẹni kẹtí sábà ọmọ bẹ tí ìzọ bilkis mohino ìtúrọwà rẹ so ọ̀nà níbi suleiman tuhika orékọ́ náà ọbẹ̀ dọ̀nà wádìí islam dọ́dí islam ọ̀nyẹ́ ní òmòhino ẹ̀nù òmòhino ìtúrọwà rẹ so bí mo awia ìjọba ìrọ̀lá kọ́ ọ̀húrọ̀ ọbẹ̀ kẹni sábà ọ̀bìn dọ́kà ó àbá òní nana kura òní ni ẹ̀ẹ́bá náà yé o. ɛnɛ dava na yɛ mɛ nyɔnsa nyɛ dɛ ɔkpa ɔmɔ di yɛ ni sɛbi ɛkɔnyɛ ɛsɛ kɔ ɔmɔ hi yɛ ni ɔnɔrɔ no na ndɔka wɔayɛ ne dibi hu nɛnɛ ne ma no ɛne dibi hu nɛnɛ ne ma no ɔbi ka yɛ ɛdi e na aka ɛdi e ahu ne ne ɛwɔ e na ne ma ka ɔmɛ ka ka yi nka na na ha kɔmi ndika ɛwɔ mɔri ɛdi so ayɛ ɛzɔ ɔbi فأمطر علينا هجرة من السماء زوري لتكوي هو نسمع سادو أما كان نكاي سادو أما كان نكا فهدينا له سادو أما كان نكا ومولي هذا الإمام سيزوي شو الذي يهوى سادو أما كان نكا ومولي زوري لتكوي أولي أوان أوان ما يهونا نيو ẹwọ kẹ ẹnẹ ẹsọ yẹn náà ẹ mọ òyì fún ẹwọn ẹrẹ fún kẹ náà wà máa yẹ ẹ náà wà máa abana murahu ave nana kakaye ave ve zaire ono de hude wo mori zori le takui ago kana ora keka ese za ora so ka ave ve zo bi no mori si ijozi se zoi wa si ijo la chonto mori ni ani enana ponto mori hireche sallallahu alaihi wasallam ana ni me da ponto mori ama ìdí ẹ̀ máa ní kàkà omori òtú ẹ̀ nìyẹn tẹ́ dọ́ omori dà ká ẹ̀ wọ́n ní ká yìí. wọ́n máa ká lọ́wọ́ òbí rẹ̀ bí i lọ́wọ́ wọn kò tó tẹ̀ mí. wọ́n máa ká lọ́wọ́ òbí rẹ̀ bí i lọ́wọ́ wọn kò yẹ́sẹ̀ وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون

inú na omori ọ̀yà ọ̀sí mẹ́ta òyìnbúra gbẹ́ẹ̀tẹ́ ọlọ́tọ̀ntù yìí lọ́tọ̀ níbi yọ lọ́mọdé sí na kàkà náà nídá ọkùnra ilé àwọn ọkọ̀kùnra náà mórí rẹ̀ káyà dáàbà ní kò omori na madina lóòmùrí lórí táyọ̀ sáyẹ̀ lórí kiri ọ̀sáyẹ̀ tẹ́nà a kẹwàkà yìí wọ́n máa kánà lọ́wọ́ ọmọ àdìbà wọ́n mú yẹ́sítà gbèsè ooo. ohun tó múrí ẹ̀rọ àhórí máka òmúrí òtútù ẹ̀ nìyẹn tẹ̀. lóòmùrí ono ìwọ́n ono yìí ọ̀nà òmúrí ọ̀nà ọba àrùwá ọ̀yà wọ́n mú yẹ́sítà ɛna nɔbɔ kɔmɔ ɛna no mi hijira ɛna no kɔrɔ hɔ ma kan madina ɔkɔmɔ ɛyɛ amade di islam ɛdɛ nyɛ nɔnɔ si islam ani tɛ ɛgbɛ ka ɔsi tɔ yɛ bɛyɛ awɔ bɛyɛ amɔ nya wɔn ɛdɛ nyɛ nɔnɔ si tɛ ɛdɛ nyɛ nɔnɔ si bɛyɛ ni akɔ koko ɛnyɛ nɔnɔ nɔ dɔnɔ di islam ɔn riri miri mɛ nini ɛni yi yɛ tɛ bɛyɛ ka ino yɛ tɛ nini yɛ tɛ bɛyɛ ka bɛyɛ amistik far kɛnɛ kɔmɔri wɛyɛ rɔ bɛyɛ ni bɛ

dẹni dọmọdé rà rẹ tó yẹ wa ìdúmẹfẹ dẹni rà rẹ kọrọ hó rẹ maka dọmọdé dọbi tẹ yẹ tẹka yìí wọn àlàhùn aláyọ àdìbà hùmọlá. wọn àlàhùn aláyọ. maka ɛnana bɔ kome idɔ inu ko omuri ana idɔ ana mi sikfar ɛ e, omuri o da to de wa ɛnana yɛrɛ hore maka dɔw mori bi tso yɛtɛn ka ye wa ma lahum ala yɔ diba humulahu wa hum yasuduna anil masjidil haram sabu mɛ e da kasi o na omori yɛrɛ wa wɛ ɔbɛ bi da ni ka ye ɛ e, y'a ko o ti di o ko omori mi kasi anw ka te ma ta wa ma hɛ kɛ ne k'a ka abụ omori asa niro le wati maka tana akụkọ na aba ama heka ọ bụ mmụrụ a eneshuru tete ama meka anyị sụrụ hụrụ bebi ya ọsọtụ ntụ omori mu ntụ omori ma makwa ete bakwada nkwure ma ne maka ọyị na ọmụrụ a eweliri akụ obochi ebe ọṅụ maka dị na ma ọmụrụ nne dɔtune tuan kakaa yi wa ka wone sikɔ na ba ŋorɔ dɔ na mi umuran ɛnyi sɔsa ɔntɔ na akɔtɔma mɛ ne mɛ ne zazu ɛnɛ hɔrɔ ha ɛwɔ lɔtun tomori yi wula hɔ sira dɛ nyɛ kaki ofuman bin afan ɔntomori tunan ije ekude nɛɛrɛ dɛ va kavɛ wɔn. dɔw da se bɛɛ ka se kɛ wɔ ya a ka wa bɛɛ ni ne zɛtɛ a ko kɛlɛ ma wɔn to ìjẹ́ náà ahada bẹ́ dányé mọ̀háhádà dányé yọgẹ́ dẹ́ka yìí ohun tó múrí ọ̀kọ́kọ́ ìbàrẹ̀ máa rọm bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ bá kọ̀ọ̀lá ma. anaba muhammad sallallahu alaihi wa sallam àbí ama ma àmà pọ̀sábọ̀wá ama ma varẹ́ ma ọgbọ́hùwà anyị aza ineni ni enikẹ́hìrì amavi eni ẹma na vi vi vi de ohun tó mọ̀ yìí bi ama anya ba ime ka ala ada ma ene ba ala ate Ọ̀sùlọ́pì ọ̀tọ́ mú rí mi. Inú ọgọ́ pa, ẹni èsì kò nùgbà hùrà ni. Òzò ọ̀tú ọ̀kọ̀ gbà hùrà wọn ni. Dẹ́ ọ̀rọ̀ duwanya lions ní duwa news ni. Maka, ɛne ba ama berɛ koo tetɛ ra yɛ e ɛwo asakorɛ ko asakorɛ ko slɔtɔ nsɔwuri yi asakorɛ ko ka anyị ɔfa anyị hụ na ɛni ni na ne ntɔn wɛrɛ kɔ tonti kasa abɛni ni ɛɛdɔ umar ɔno bana akuyɛ ɛri yɔ no kaani rɛ kɔ aka ɛka kɔn ɛna eti nyam asopati ntomri ipapapa na saa abɛni na ebi esisi rɛ so dɔɔba yi jɛ ɔntɔ mori ka nsopɔ na ɔlaba rɛ ɛyɛ lɔsi mɔ ere ɔmɔran ɔlɔwɔ olu ɔlɔwɔ. aka deere ka enenyi enweghị nwahi nto muri oje agara kwa ka ko se menda aseme kene tenya don to muri ba yusam onyara ana ka e, e, na ma ebe na na man ije ko na ina ne ohoho ene nere ya

huno naro slapsho mtu amorini osa ni reje hujja yi western world ama kaka ye venye islam memenye ne dava dava kava vawo rehe dawo me wasu kusuku ebe ebe se right en ne wa osa ni bi hujja ibi mi odo me ke stand kontu muri o man shedu osa mu sallallahu alaihi wasallam salawatu rabbi wa salamu alayhi don to muri do bare man Bomuri ọ̀nà bá mọ̀ kárẹ́ àánú ihe ọdẹ magẹ ìpẹ̀yí anábàkọ ntòmúrí ibẹ̀ káfíyà ìlú ẹ̀rì kálẹ̀ nira bí islam àbọ̀ ọ̀nyẹ́ nira so lẹ́ẹ̀kọ́ ntòmúrí ẹ̀kọ́ ń nàbà bakuda. báyìí rẹ̀ iná kàkà ní ìrẹsọ́sà ẹ̀mẹ́mẹ́ bàwùrí kafiri maka na ne ɛna ne nye nya hɛ ho ni kafiri maka dɛ kɔ ɛtɛ dɛ ne rɛ bɔ no dɛ na dɛ dɛ na mbɔfin yara ne rɛ don tó mori kɔ ya akɔ ɛtɛ. ifati o maka mi mɛba bɛ e. on tó mori mɛmɛ wari maka yi e, ɔmɛ kura ko n wúlò with ten thousand soldiers. ọmọkùnrin fún wúrọ̀ ị ìjọ àwọn ehi lọ́mọrí mẹ́ni àkùnrin sí tún yọ ọ̀rọ̀ sàmsà dẹ́gà ìṣòwò ẹ̀hún mẹ́kù sí kẹmẹ́ nírọ̀ yà bí dịrị aka tìrẹ̀ máa dẹ́gà ìṣòwò ẹ̀hún àmàbáyé nínú tó mórí ihi nkẹyẹ ezu na pari ka wọ́n ozie ozi na pari kaaba ɔkawɔ ama anara the general announcement of the car ozuna ezi na wuli kaaba ana anatɔ no general ozuna ezi wuli ehi abu sufian ana anatɔ no rɛ ɔzɔnna ayi gbɛdɛ hɛ wọn dɔn yi na ehi ana anatɔ no rɛ ɛnsa ba ama anyi particular people. ọ̀nyẹ́rẹ́ àbẹ̀ẹ̀dá ọ̀ntọ́ mi kò ó lé òjìnà òjìnà pàrọ̀ká ọ̀wọ́. láti ọ̀ntọ́ mi nínú. inú ti yẹ́mẹ́ ẹ̀rọ wa lọ́mọ rí bàkà yọ̀ nǹkan ọmọ aláhùn aláyọ̀ àdébà hùn ọlọ́ sábà mẹ́ka sọ na ọmọ rí rọwà yà wọ́n yẹ sọ dún náà lẹ́nu masjid alharam ọba bí wọ́n mi kẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ وما كانوا أولياء أمريكا ebe na ọ bọrọ tụra ka emi emetire ime nlazi ka agbọnọ ebe ni ọ bọrọ tụra ka eni ni emeto ire ire ime nlazi ka agbọnọ ina awuliya ohun. omori ke nnọọ bọrọ tụra ka emetire ime nlazi ka agba ịlọ mụtakọ emebe nnọọ na na nwa ihe omori hi nọ. ẹ̀nana bá náà wáyé ọmọ ya wọ́lọ́kí náà fẹ́ràn láyé alamọ́ ọmọrí kàyẹ ọrọ̀ rẹ̀ nẹ́yẹ ẹ̀yẹ kàyẹ ẹni kẹ́bìrì ẹni ẹni náà náà to omuri na ya bayin amen ejenyire yabe aya kubure imalazi ya ko no di community ni akọ ni me abana preside over the meeting ono go ko omuri o oduru ko omuri abaho ada ala re so yo ni kai onere ohi ibe ọbọbọ ya chama nọ na orikọ nọ n'isọ okwu omori ogboro nọ da ọkaka eye ebiri e, e, ya mee bitu ohitọ ka ọ bọrọ fọrọ lọmọdé aka ẹwọn ká in awliya ohi lal mutakun ẹnna náà bọrọ tọrọ akọ imetire masalasi malada ebebe malasi kaaba ilal mutakun ẹnẹbẹ nínú aka ẹbẹ náà wọ ihe omori yìí ẹbẹ ní ẹ jẹ ẹbẹ omori kẹnẹ jẹ. ẹnẹ mẹkẹnẹkẹnẹ inú rẹ yóò mọ rìhì wàlàkì náà akitara hàn láyà àlàmún àmọ ọrọ ọrọ là nà yọ ọrọ ọrọ ní káàkiri nínú àná òmòrì kẹnẹ yẹ ẹnẹ ríro ká na ama eke hẹ ọtọ yẹ náà ndẹ náà mẹrẹ ndẹ náà mẹrẹ ńwọn náà ẹyẹ àná kẹyìn sanako ẹyìn sanako kakú dẹtire ni وما كان صلاتهم عند البيت إلا مكاء وتسبيا فذوقوا العذاب بما كنتم تتقون وما كان صلاتهم عند البيت إلا مكاء وتسبيا فذوقوا العذاب بما كنتم تتقون أمري dɔba kan ka ye wa ma kan sɔla tomi dal beit isala ne ne kɛnɛ ko immunology kaaba kafiri ne ne kɛnɛ dɛ e jesi kari kaaba ni islam ba bɛ e jesi kari kaaba ne kɛnɛ ne ba ma kɛnɛ dɔw mɔni bi juwe iri malas iri mi o yi jesi kari kaaba ɔra kɛnɛ ne mɛ ne kaaba illa mu ka'an wa tasdiya omurika oyihu ohi emansu okoku desi pere de ejazabu ohu ohi muka ejazabu ohu ohi what was there ọrọ ọkụrụbọ fadukul azaba bima kuntum takfuru omurika akena na na enwere ka abazi and ena eh ejezi ka aba ena na e, e e n'ọrụ ine nwe nini ina hɔ ahɔ e yɛ aya ina ɔdo ina na egyezi kari ka aba ɔdo dɛ ina hɔ ahɔ egyezi kari ɛna nye nɛ ɛna wɔn ara ayɛ ina hɔ ahɔ egyezi kari ka aba ama hɛn na nisi egyezi kari ɛna wɔn ayɛ ina ka aba nsɔɔ tiɛ tiɛ mo ri amanyi ipa ini bani hashim ipono ntomori hore gɔgɔ anyi pa ezo ne kaka ẹnikẹ́ni ó lè tó yìí òyìn sísẹ́ pé wọ́n dé èkyè sikari kaaba. wọ́n bá wúrọ̀ àṣà náà dúkà wọ́n èsì káwọ́ sẹ́ pé wọ́n àwọn àwọn wọ́n sikari kàába dé ìkẹ́ni ó na dé ta dé ìkẹ́ni ó nà dé ta lùsù ọmọ bò èsì sikari ihu ohi dé esu dé esu domori ka bi ke kana aba kana kana ne ne na mai ba kana wa ma kana salatuhum inda albayti illa muka'an wa tasdiya omori okanyi sisalen nebe ime kaaba ebi oyigohi ọ̀rọ̀ kụrụ họ so mori aka ebe ahịa ya ame dekere na amaghị kene ahịa eya ame dekere na amaghị kene fadukul azaba

domori mɛka ye sɔnadi denini ru'asa ulkufur ɛnana ba baratse ɔkabo dɛba baratse kora maka ama kpɛmuvi ozirɛ ko ka o ɔrɔ ɔrɔ ɛnana ama yi nini sɛbɛnti ozirɛ kɔnɔ adarasa baratse zɛbi ohiko zɛbi rɛ zɔri hɛ ɛtara o ɔzɔbɔnyi zɔbɔnyi ɛnɛ zɛbi. ekonomori akaina nkavadhukul adhaba wabuyo noreni bima kuntum takfurun lirukava no menene do akayo no mori nikaye إن كان هذا هو الحق من عندك فأمطر علينا هجارة من السماء أو ائتنا بعذاب أليم كاين زي زي ما نبني زوري يتكوي إيه بابا سويا نيارا إمو يا نصيري أنا ما بدي به parahu سويا نيارا ما سيري ama omori ọhagbọ ntọ omori azabul istisal ụya na-akọ omori ọhagbọ omori agụkọ omori ihe ọnụnụ ka ya omori ka ike abiri n'ime tuhusehu ọnụma ìtọ̀mọ́tọ̀pọ̀ náà ẹni ìsìká mẹ́ atábẹ́nẹ́ ẹ̀wẹ̀rí goal ọ̀sán ọ̀bàdísọ́ asáré ọ̀sán ọ̀bàrárẹ́ ọ̀sán lọ́mọrí ka àbísẹ́ kan ọ̀nà ọmọrí ọ̀nà tìnyẹ̀wọ́ ẹ̀mẹ́

Isi isomori ibidime riri iragwedene era ka kọnten ni osim ojizabe itomotapa ka ọsọwe bẹ ne ba dọ omori ọbasọwe na ne dọ ndomori ibu ẹtẹ apẹlẹli dọ halakẹni omori ọbọgbọntọ omori tuẹso ka ọnọ nyere ka isi asanyi avabili iste sọọli ẹfẹlẹmani asanyi oya ẹni akọba akọ abọla ẹhọrẹtẹ. deike uyika iko ọnrịragwara guchie onomori ase iwe adari onomori baka na nka kafadhukul adhaba bima kuntum takfurun e ona na ka ahia e ona ka ye onomori onozori ile takunini abanyi oya ino ona nso ekwa la ahurate ono choye tetunini iri menwe ono no onu ye chie tetu yani wa adari nika isu usani nobi anadra na bibi alhadith do ina na na wo ni ko abu jahal dɔn ina na wo nira ko ba dɔn ɔn riri riri riri riri riri mɛ mɛ ini ka jɔ kata o kata o ɛna esɔrɔ ntomo yɛ fɔdùkùlù abẹ́ẹ̀bẹ́ bímọ akóńtó ń tẹ̀kùrù. ìgbìmọ̀ ìlàjì náà kábàárọ̀ yóò. كفروا آية من ومكو تشيئة إن رأي سفيان ìjẹ́nà ibi islam náà lẹ́yìn ní kẹ́bìrì katan wúrẹ́ tẹ́ẹ̀tẹ́ anakọ hàn ń tó mọ̀rí ìnirẹ̀kú bá bìrẹ̀ náà anàrẹ̀kú pàpàmàkù ní islam ama abana kọ́ ya náà iná ẹ̀ na ìmọ̀ àkàrẹ́ ọ̀nà kàbú sofiyan ọ̀nà òhù lókùnrin ihu àbẹ̀ nkúrẹ́ ti sham èti e syria náà enyi wọn náà kọ àbá náà ẹ̀wọ̀n nyára na náà yẹn òsòwòsò òhù ní na. eji yìí ire èdè ìrẹ́ ìrẹ́kú bá Abu Sufyan na aka ewa ka inogwe nne ọrịa nyuhwe nne anamani didi hwe an ọrọrọ to hẹ anya na ọrọ to contribute ava abẹda ase gontu omori hirẹ kẹwà bọ ayọn ayọn nọmọ wà nanete oyin owuo ẹbẹ mi mẹta lè rẹ ọ ẹwọn ọ ẹwọn ọ bẹ ẹwọn ọ bẹ gbó n'ọbẹ náà bẹ n'ẹsẹ gẹẹ bẹ n'ẹsọ kánà kò lè. ayé nọmba wà nánà tẹ lóhùn sílátù ntomu yìí. ọ̀yẹ́ etí dọ̀kẹ́nẹ́ ulama usira abu sufiyan dọ́rẹ̀ ntí ẹnẹ́ máa kórẹ́ kó amani two thousand hori pìrè yìí bẹ́yìí ɛnam anyị nam ako kɛba kora ko dɔ su ɛta silasi o ntomori yanni bi two thousand ɛnam ni two thousand bi gaza to ohot bi ama ipa pisɔn ɛkɛ na ɔma ni dɔn ɛni si te nyanwo ɛyɛ e ko ba duro dɔnni wɔtɔ ama mi kò mórí ọ̀ka ẹ̀rọ nìkan yìí iná labi iná akẹ́fẹ̀rọ̀ yóò fi. ọmọrí ọkẹ nínú ìkàkà ẹ mọ kámú káfírí nìní yóò fi kún àmú àlàhùn èdè kẹhẹ nìní ha ẹyà àríẹ kẹhẹ nìní aṣọ kẹhẹ nìní tọ́ ẹ dùn ànsábìlélá. esi gu ohi ada kase jozo omorihi asi detoro esi gu ohi ada kase jozo omorihi ọsọlọtì ọtọ omori mi kase ni jozo omori yà kàn ní na adi nọ nọ amáhẹ na ìdí nàmúrẹ na hàn na yàrá náà mẹtẹ omori irime nwere ya nọ benya na ana eme ekwu omori eke na asara dure na ekasa desi skul yete desi hospital yete ọ̀rẹ́ amábọ́mú wà ní wúrò ka á sí yẹtẹ amáyé ń jòdàbọ́ dáàbà dáàbà èjòdàbọ́ ọbẹ̀ àbẹ̀ẹ́bẹ̀ èjòdàbọ́ ọbẹ̀ ịzọtụrụ nsọ ịdọ ụmụ akwụkwọ ababa nwụrụ dajụ na bọ dabara dabara ha ịga-enye akwa ya mmiri ala ebi na ọwọ na nkene ọnụ ọbịa na-ekwu omuri enyi mara ya ala ịna ọrịa taa ọnụ

lọ́tọ̀ tó mú rí mi. ẹ̀kẹ́ hàn náà ni lẹ́ẹ̀kọ́ mú rí bẹ́ẹ̀ mẹ́rẹ̀ yàn ọ́ bẹ́ẹ̀ mẹ́rẹ̀ yàn ọ́ omori ọ̀fà yà ìlú mi omori ọ̀fà yà ìlú mi ìjẹ́nyé ẹnà ọ̀dọ́pá yà ìlú mi ama àwọn ìrẹ́ àti one million two million three million and five million tọ́ ẹ̀ àbúrẹ́ omori ilé ìrókọ́ náà dàmẹ́. fụbama wèwé lúrò kawà àdàmẹ ẹkẹ náà mo rí òní kayẹtẹ yó dọkà yẹtẹ yó lówó àdá àjòjìrì yìí rè ní ẹdẹdẹ wìí ọsẹ mi wọn mẹwẹ ọ ọmọ rí ọpẹ wà ní london wà ní amẹríkà ọmọ rí ọyẹsẹ àmà ẹrọ wà ní fún omori oyɛfo no wa mmɛrɛ nwɛ hɛɛzi ɛwɔ e tan no hɔ wɔayɛ afɛdu kakule sɛ spend yɛ nwɛ o wɔayɛ sɔre ima esi mɛ nwɔ mɛ ɛbi e necessity yɛ akaa mi o ima esi mɛ nwɔ mɛ akahi wɔakɔ ɛfɛ wɔ akonya wɔn abra ɛbɛn e na yiwudi iná ọ̀rọ̀ báyẹn náà rẹ̀ rẹ̀ ẹ̀yìn lọ́gẹ̀ ọ̀dọ̀ọ̀sí twenty million thirty million fifty million ló na drop am wẹ́ẹ́ drop am yẹ ọ ẹni ní wàá yẹ wàá yẹ ẹni máa kà mí. ọ̀pọ̀ tó ń tọ́ yìí. twenty million náà sí náà sí náà yọ̀ ọ̀dà ń kiri mọ̀ ní àká ẹ̀ ọ̀mẹ̀ṣọ́ náà yọ̀ kà ní kọ́rọ̀ contract náà sọ̀sọ̀ wà omori ọkọ na amụbanye nwa na akọ nime ọ na-akwụkwụ n'ehe dịka ụta hizọ ọkwa agụkọ n'ụsịrị ee ahụ ọma ada ụba ọrụ agụkọ n'ihi ibi ya na ya nyere ọjọọ ịzụkwasị ụba ọsụsọ ìdí ọ̀rá sí mílíọ̀n lókàwà sí mọ́ omori ìdúwèrè kọwà dà mẹ́rin amóyé ya omori ọmọ mẹ́rin yẹ̀ ọ́ ẹ̀rọ àkùkọ́ kọ̀ ọ̀gbọ́n tẹ́ na amere paka afe mɛ ama wɔn nso twenty million naira la kofi ayisa ozi na ɔma na ɔwɔ lọtí ohun tó mo rí nìyí àmọ́ òun ní nàá bá rẹ̀ ẹ̀bùn ọmọdé kò sí nàá bá rẹ̀ àgbẹ̀tù kùlùbùlù ìbáàd bẹ́ẹ̀ na ìfúbáyé ni mi na asábì ẹ̀rọ̀hàmán ayé àbẹ́yọ̀ náà pìtì ayé ọ̀rọ̀ rà abọ́ náà pìtì dọ́nà ehi nìyí náà kẹ́kẹ́ ní oṣìkè gẹ̀ẹ́fẹ́ ní oṣìkè gómori dọ́ọ̀bọ̀rá ilé òṣòmórí èyí àbáàsì ilé òṣòmórí èyí dọ́ọ̀fáàsáwọ̀ ẹ̀wẹ́ dọ̀ àmànìkà ẹ̀kọ́ ọmọ ni mèyí ómórí wà fún àwọn àtìtì bí wọn

anyere na amakanya huna na mohala huna omori ɔsi ya isono so ɛbi bi ɔrɔ ibi sɔni rɛ na ɔhɛri ama wozu omori eyi omori kifa alon lima yuri ɔmɛ zu omori eyi ɔmɛrɛ ya no àwọn yẹnyẹn na ɔnyẹn na kọ ọmọ na inú mẹ n'apẹrẹ mu iná tẹbi rẹ nọ n'eyẹ ya no ɔmɛ hu lórí ìbàjẹ kẹ ebere sọsẹ tẹ láti ọ̀tọ́ mọ̀rí nìyí òsì ọmọ tọ̀bà ha ẹ̀bẹ̀rẹ̀ àhọ́ rẹ̀ ẹ̀yìn ní ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ fún mọ̀sí akáwọ̀ pọ̀nyá pẹ̀wẹ́ pẹ̀tẹ́ pẹ̀nà onítòlú bára ọmọ náà ọdún mọ̀rí dà sọ́sì dáàmì jí má bẹ́ẹ̀ wọ́n kẹ́ ìwò pínlẹ̀ yóò mọ̀rí nì ẹ̀nà ẹ̀họ́ ààyè lọ́wọ́lá fàálùn níbàyò àmà àdáná ọmọ bí sidraj sáyẹ́sìdìwáì oyídòbó rárá sanastadirijuhum min haythu la ya'lamun wa umli lahum inna kaydi matin sanastadirijuhum min haythu la ya'lamun ọmọ ní kan ní wà dàbàrà gẹ́rẹ́ wa ilé ìdíje wa mudiri omuri ayike woro ku wa mudiri omuri ayike woro ku ya ngo omuri omuri ovaya yin omuri ovaya yin ori ona mere case kono itinya wa e bare ma be to so no nam je ya je za nam je se dwa zete allah marina al haqa haqqan wa tukuna tibaa wa arina al batila batila wa tukuna tinaba اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلفة قومك جبار السماوات والأرض يا من له كل العزة ويملاه كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يأمن له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وحول المكر من أراد أن يمكر بنا عليه واسند خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عيدا عليه ولا يهيك المكر السجوي إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما مجرد المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وأن بالصالحين يفعالا لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم